الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله إليه يوم جاء التسواج على موقع الإمام مالك عليه رحمة الله ṣáptà tí a ń bá lọ òun náà ni kìtàbù tọ̀hárá báàbù mùsàhádọ́ ṣáptà tó ní ṣe pẹ̀lú obìnrin tí ó ń ṣe ìtìhádọ́ ti ṣe àlàyé tí wọ́n pè ni kí obìnrin kí nǹkan oṣù rẹ̀ kó má dá gẹ́gẹ́ bí àdámọ́ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ni kí wọ́n ṣe nǹkan oṣù fún bí ọjọ́ bí mẹ́fà àbí ọjọ́ méje tẹlomi ilé mọ́tò bẹ́ tẹlomi ilé lè ju iye ọjọ́ tí adárúkọ yìí lọ ṣùgbọ́n kó ṣe wípé obìnrin ò ní rí ìtànkè ní àtòhòrò ìyẹn ìmára throughout sólé àwọn àfáàgbà wípé nǹkan kan ti ṣẹlẹ̀ that throughout the month ẹ̀jẹ̀ ó kàn máa wá náà ni kò ní rí dídá ẹ̀jẹ̀ tá ní ìmára kò ní rí ìtànpè ní alkọ́sọ̀tù bẹ̀ìdọ́ that is kórí funfun àbí kórí aljufuf kórí gbígbẹ that is kó mọ́ sí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ bóyá orí rẹ́súrẹ́sú ni oníkọ́lọ̀ yẹ́lò ni oníkọ́lọ̀ brown ni àbí kọ́lọ̀ red òní tó ní so ó yẹ kóbìnrin níyẹn láàrin oṣù àti kórí gbígbẹ kí nǹkan yẹn kí àwọn kọ́lọ̀ sọ yìí kó so ni pè ní atohor tí ẹ̀jẹ̀ yẹn bá ń wá ìyẹn ni wọ́n pè ní kí alhaji ṣùgbọ́n tí yẹn ò bá stọ́ọ̀pù rárá irú obìnrin bẹ́ẹ̀ ó ti di mustahadọ̀ ó ti di obìnrin tó ní istihadọ̀ ṣẹlẹ̀ iná ni tí àwọn olóyìnbó pè ní irregular bleeding àbí kán pè ní abnormal bleeding láti inú wombo ẹ̀ sàwọn àfáàsì wọ́n sọ fún wa wípé nǹkan bí iṣan kan ti wà ruptured ní inú wọ́nbò obìnrin yẹn òun ló fa tẹ́jẹ̀ yẹn ò fi dúró ẹ̀jẹ̀ yẹn wọ́n pè ní damu fasad ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin tó bá ń experience irú nǹkan bẹ́ẹ̀ yóò lọ wẹ̀ fún àwọn ọjọ́ tó fi ń ṣe hajj yóò dẹ̀ máa kírun tó bá ṣe pé ó fẹ́ gbáwẹ̀ yóò gbáwẹ̀ tó bá ṣe pé àsìkò Ramadan ni yóò gba àwẹ̀ Ramadan ni. then ọkọ rẹ̀ ó lè súnmọ́ kò ń ṣe ẹ̀jẹ̀ ìsìnkáàbọ̀ òun ni ẹ̀sìn sọ pé kí ọkọ mọ́ súnmọ́ ńgbà tí ó bá experience ṣùgbọ́n bó lóbìnrin ó ṣe differentiate láàrin ẹ̀jẹ̀ ìsìnkáàbọ̀ àti ẹ̀jẹ̀ haid so eléyìí òun ni nǹkan tí أنبالو حدثني يحيى عن مالك عبيد الله بن يحيى بن يحيى الليثي أني باباهم تنشي يحيى بن يحيى الليثي أصفون عن مالك láti ọ̀dọ̀ al'imamu malik gẹ́gẹ́ bá ṣe sọ ní àsọtúnsọ kọ́pì Uh, Ubaydullah bin Yahya bin Yahya al-Laythi lélẹ́yìí èyí tí ó gbà láti ọ̀dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ gbà ní ọ̀dọ̀ Malik torí pé mú ọ̀tọ̀ ìmáàmù Malik wọn a máa ka àwọn hadithi tí wọ́n kọ sínú wọn a máa ka àwọn èèyàn ó máa kọ́ kalẹ̀ so jẹ́ pé ìmáàmù Malik wọn ní àwọn students tó pọ̀ lára wọn ni Yahya bin Yahya al Yahya bin Yahya al-Naysaburi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n jẹ́ student imamu malik hatta imamu shafi alayhi rahmatullah lára àwọn student al malik alayhi rahmatullah ni حدثني يحيى عن مالك عن هشام بن عروة عن أبيه هشام بن عروة أبو على بابار عروة عن عائشة láti ọ̀dọ̀ Aisha. Rúwa jẹ́ ọmọ ẹ̀gbọ́n Aisha, ìyẹn Asma radiyallahu anha zawjin nabi sallallahu alayhi wa sallam aisha jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam gbólóhùn zawju wọn máa lò fọ́kùnrin wọn máa lò fóbìnrin sùnwà ní aisha tú zawju nabi yìí àbíká ní zawjatu nabi yìí so zawj wọn lò fọ́kùnrin wọn lò fóbìnrin ṣùgbọ́n gbà míì wọn fi táàkùn ká lè sọ pé obìnrin ni wọ́n gbà lérò that his wife ṣùgbọ́n wo ló wà afsah èwo ni ó wà more correct èyí tó wà more correct ni kí wọ́n lo zawj without ta kí wọ́n lo ìyẹn ló wà more correct but both náà ló correct. عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت عائشة صفي قالت فاطمة بنت أبي حبيش فاطمة أبو حبيش ìkan lára àwọn sàábé lóbìnrin ó ní ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run bá inni la athuru ó ní mi kì í rí purity always ẹ̀jẹ̀ máa ń jáde lójú abẹ́ mi a dẹ̀ sọ fún wa wípé kò possible kó ṣe pé obìnrin ó máa fi gbogbo oṣù ló máa fi ṣe nǹkan oṣù so problem ti ń bẹ òun ni torí pé nǹkan oṣù tó máa ń fa òun náà ni èyí tí àwọn onímọ̀ jìnlẹ̀ tí wọ́n ń pè ní thickening lining tó ń bẹ nínú womb tí ó ti ń tick ó ń ticking ó ń ticking so tó bá di wípé a kò rí ẹyin tó wà fertilized yìí yóò fọ́ tó bá fọ́ ẹ̀jẹ̀ yẹn ni ó ṣe kí ni yóò wálẹ̀ ṣùgbọ́n tó bá fi rí ẹ́gbẹ́ obìnrin tó wà fertilized pẹ̀lú àtọ̀ ọkùnrin so túmọ̀ sí pé zygote tó produce tí ó jáde the combination léjèjì so yóò di embryo from that yóò di fetus yóò mọ̀ tóbi sí títún ebi jáde so ibi kìíní yẹn òun ni ó ti máa jẹ ṣùgbọ́n pín in tí ah, lining wọ́n bo obìnrin yẹn in tó ń torí ẹ̀ tí kí ní tí ó bá ṣẹlẹ̀ so ó máa fọ́ so yóò rí pé ẹ̀jẹ̀ yẹn ó wálẹ̀ ìyẹn ni ó mú obìnrin máa ṣe nǹkan oṣù ní gbogbo oṣù ṣùgbọ́n tó bá ṣe wípé obìnrin yẹn ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú vein nínú wọ́ǹbù yẹn tó bá lọ wà ruptured ẹ̀jẹ̀ ò ní sábà dá lára rẹ̀ ẹ̀jẹ̀ ó máa jáde lójú abẹ́ rẹ̀ always ni bó o wá ní ó ṣe ṣùnpínyà láàrin hajj àti ruptured eh, vein yìí tẹ́jẹ̀ ń jáde ń bẹ́ so eléyìí òní tí a ń bá lọ so Fatima tó bíntu Abi Hubaysh ó ní láàtùhùr gbogbo ògbà lẹ́jẹ̀ máa ń jáde lójú abẹ́ mi àfáàdà ọ̀sọ́lá ṣé kí n fìrún lẹ̀ kí n má kírun mọ́ náà ní tí ó dá fún obìnrin àbí ọkùnrin náà ó ní pé ta bá rí nǹkan tó rú lójú bí ẹ̀sìn kádèrè èèyàn kì ń pa á mọ́ra torí pé èèyàn lè pa á mọ́ra ńgbà míì kó ṣe pé nǹkan téèyàn ń ṣe tó takẹ̀sìn ni èèyàn lè lè má ní excuse téèyàn bá ń bẹ láwùjọ tí ìmọ̀ ti ń lọ ṣùgbọ́n pa nǹkan ẹ̀yẹ mọ́ra kò béèrè so ló fi jẹ́ wípé àárí rọ́jà Allahu anhu lára àwọn nǹkan tí a ti kà sẹ́yìn ó ní pé ó jẹ́ èèyàn kan tó ṣe wípé mọ́bí ìwọ̀n sábà máa ń jáde lára rẹ̀ ó wá ní kún tó rọ́júlá mazaa mo jẹ́ èèyàn kan tó ṣe pé mọ́bí ìwọ̀n máa ń jáde lára rẹ̀ gan ó ní wá ṣe kí ni òun tijú an asara rasulallah sallallahu alaihi wasallam li makani aw makanati ibnati mo ń tijú àti béèrè question yẹn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam fàtàhíyẹ́sù an asala rasulallah sallallahu alayhi wa sallam bí makanati ibnati torí pé ọmọ rẹ̀ ìyàwó mi ni ní ilé béèrè nǹkan yẹn direct so ní fa amartu al-miqdada an yas'ala rasulallah sallallahu alayhi wa sallam mo kí al-miqdad kó bá ń béèrè béèrè yẹn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sọ ìdáhùn ṣùgbọ́n nǹkan ṣe èèyàn nínú ẹ̀sìn èèyàn wò pé òun máa máa mú mọ́ra bẹ́ẹ̀ kò ní béèrè yóò dẹ̀ máa ṣe tó wù nú ẹ̀sìn ó lè mọ́ ní excuse níwájú ọlọ́run ọba tó bá ń bẹ láwùjọ tó ti lè wá ìmọ̀ ẹ̀sìn tí ó wà so obìnrin yìí béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam ó ní afa'ada'u afa'ada'u salat ṣé kí n má kírun mọ́ ìyẹn lè béèrè pé kí lórí máa fi sọ pé ṣé kóun má kírun mọ́ torí wípé kí ni a mọ̀ kóbìnrin tó ń ṣe nǹkan oṣù kò kí ń kírun obìnrin tó ń ṣe nǹkan oṣù kò ń kírun tó wá kírun ẹlẹ́ṣẹ̀ ni sọ́wọ́n dẹ̀ ní nǹkan jáde lójú abẹ́ rẹ̀ tí ò dá yìí ṣé ìdájọ́ haidi náà lòun á ṣe mọ̀ fún lọ anábì sallallahu alayhi wa sallam ó ní faqala la sallallahu alayhi wa sallam innama dhaliki irkun in tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yẹn ruptured vein ni kò ń ṣe in tó máa ń ṣẹlẹ̀ sóbìnrin lóṣooṣù látara wípé fallopian tube kí ni ẹyin ó gbàbẹ̀ kọjá tí ó mọ̀ lọ sínú womb tó bá pàdé ìtànpín somatozoa yóò fertilize ẹ̀ yóò di wípé yóò di táńpé lóyún tí ó bá dẹ̀ rí kí ni lining àpò bí obìnrin tó ti tí kì kalẹ̀ yóò fọ́ ẹ̀jẹ̀ ó jáde anamsọ́lá àtàmì kò ń ṣe yẹn ìnáma zàlìkì ẹ̀rkónì ẹ̀rkónì náà a lè sọ pé ìnáma zàlìkà ẹ̀rkónì a káwọ ẹni tá ń bá sọ̀rọ̀ tó wáyé kóbìnrin ni àá zaliki kí that is nǹkan yẹn zalikilkel ajá yẹn ṣùgbọ́n kí ìtàlù yẹn a ṣe mọ̀rọ̀ àtẹnita ń bá sọ̀rọ̀ so tó wá ṣe wípé èèyàn méjì là ń bá sọ̀rọ̀ àbọ́kùnrin là ń bá a ní zaalika èèyàn méjì zalikumalkel ajá yẹn nǹkan náà ṣe ń dojúkọ sọ̀rọ̀ a zalikal kò bá jóbìnrin là ń bá sọ̀rọ̀ kò bá jọkùnrin kò bá jẹ́ èèyàn méjì kò bá jẹ́ èèyàn púpọ̀ àṣemọ̀rọ̀ àtù pronoun ẹni tá ń bá sọ̀rọ̀ a lè lò ó bẹ́ẹ̀ so àárí àwọn afáà ní zálìkì aircon torí pé anẹ́bìsọ̀lá àtọ́lá ó ń bá obìnrin sọ̀rọ̀ kò wo aircon tó tẹ̀lé tí nǹkan yẹn rí fẹ́ sí gangan ṣùgbọ́n wo ẹni tó ṣe wípé ó ń bá sọ̀rọ̀ láti lè fi sọ̀rọ̀ ń pa pronoun tí ó lò so innama zalika irkun irkun that is vain iṣan iṣan tó ṣe wípé ó wà ruptured tó wà broken òun ni tó ṣẹlẹ̀ wà lẹ́yìn saturday haidọ̀ òun ṣe haidọ̀ fa idha haidọ̀ tó bá rí nǹkan oṣù rẹ tó bá ti ń bọ̀ wá fàtúrkì sọ́lá mọ́kíun gẹ́gẹ́ bí n tí ẹ̀sìn sọ obìnrin tó ń ṣe hajj kò ń ṣe kí ni kò ń kírun sọ ó ní mu'aza al'adawiyya radiyallahu anha alára àwọn obìnrin ṣáájú tí ó bèèrè lọ́wọ́ aisha radiyallahu anha ike kí ló dé tí a kírun a ń sanrun padà ṣùgbọ́n tí àbágbáwẹ̀ nítorí páńṣí nǹkan oṣù a máa ń san àwẹ̀ padà àìsà kọ́kọ́ béèrè question kan lọ́wọ́ rẹ̀ pé a haruriyatun ant ṣe lára àwọn kàwárí jìnyẹ́ ni àwọn tán kójọ sí àyè kan tán pè ní harura tán padà yọdà sólórí ìlú àtàwọn mùsùlùmí ó ní lá ní ṣe haruriya o ìnáma ana asal mo kàn ń béèrè bàtà ìṣà rí pé kò ń ṣe pó nílò rí burúkú ìròrí ẹni tó fẹ́ challenge text ó wá sọ fún pé kí ni kana yusibuna zalika al'ahadi rasulillah sallallahu alaihi wasallam fanumaru bikodo isawun wala numaru bikodo isola ilé yà máa ṣẹlẹ̀ sí wa lásìkò anábì sallallahu alaihi wasallam ìtàdẹ̀ máa sọ fún wa òun ni ká san àwẹ̀ padà ṣùgbọ́n ìrún wọn ní ká tán padà so anábì sọlá àtàrà ní fọ́tùrùkì sọlá mákìrún tó bá jẹ́ pé haidi ẹ̀dẹ́ fàídà záhàbá kọdùrúhà tí dèdè ọjọ́ tó máa fi ṣe haidi yẹn bá ti pé tó lọ fàksílì lọ wẹ̀wẹ̀ haidi gẹ́gẹ́ bí a ṣe ẹ̀tìn fàksílì dámá anki lọ́wẹ̀ kó fọ ẹ̀jẹ̀ yẹn lẹ́yìn yẹn fàṣọ́lì máa kírun lọ tó ń gbójọ́ pé ẹ̀jẹ̀ sì ń jáde lójú abẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tó ń jáde lójú abẹ́ rẹ̀ fún ní ìdájọ́ ẹ̀jẹ̀ ìsìhádọ̀ fún ní ìdájọ́ kí ni ẹ̀jẹ̀ ìsìhádọ̀ ṣùgbọ́n dédé ọjọ́ tó máa fi ń ṣe háìdì yẹn kà yẹn so eléyìí ó ní ṣe pẹ̀lú ẹni táwọn àfáàmà ń pè ní almu'tada nínú àwọn obìnrin almu'tada òun lẹni tó ṣe pé ó ti mọ iye ọjọ́ tó mọ fi ń ṣe nǹkan oṣù lẹ́yìn yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ sí nísìnyí ó mọ̀ pé òun máa ń fi ọjọ́ márùn-ún ṣe nǹkan oṣù ó kàn rí pé lọ́jọ́ kan lòun rí pé ẹ̀jẹ̀ òkè ń dá lára àwọn ọmọ throughout the month ẹ̀jẹ̀ sáà máa wá ṣe irú obìnrin bẹ́ẹ̀ òun ni ẹni tánẹ̀tì ọlọ́ta ń bá sọ̀rọ̀ yìí so o lè máa fi gbogbo ọjọ́ ayé kó máa fi ṣe nǹkan oṣù kódà kó ṣe gbogbo ọjọ́ ayé yẹn lòun rí ẹ̀jẹ̀ bó ṣe drop kéékèèké ló ń wá o lè jẹ́ ni tá a sọ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi ń ṣe nǹkan oṣù nínú oṣù kan amọ̀kóbìnrin máa ní áádá ẹlòmíì ó lè jẹ́ ọjọ́ márùn ẹlòmíì lè jẹ́ ọjọ́ mẹ́rin ẹlòmíì lè jẹ́ ọjọ́ mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá so kí ni a máa vary ṣùgbọ́n bí tánú sọ láfún jẹ́ ká mọ̀ èyí tó pọ̀ jù náà àwọn obìnrin ìsídà mẹ́fà ọ̀ méje náà máa fi ṣe nǹkan oṣù sọwọ́ tó bá ti wá máa rádà rẹ bóyá ọjọ́ márùn-ún wọ́n máa ń lò ọjọ́ márùn-ún yẹn ni kò kà èyí tó wá kù days ní twenty kìíní kan days ní fún ní ìdájọ́ ìtìhádọ̀ tó túmọ̀ sí pé wẹ ìwẹ̀ haidi yẹn kí yẹn kúrò lẹ láti pèpè ààrẹ fún irun kíkí then tó bá ṣe pé àwẹ̀ náà ni o lè gba àwẹ̀ àwẹ̀ Ramadan wàá gbà then ọkọ náà lè súnmọ́ ọkọ ò ní ní ìdájọ́ ẹni tí ó kó sí abẹ́ mọ́sùn obìnrin gbàtàn máa ń ṣe haidi gẹ́gẹ́ bí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọpọ̀ ẹ̀sàlúnà kalil mahij qul huwa adhan wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nípa almahij àsìkò tóbìnrin bá ń ṣe nǹkan oṣù àbí àyè tó ti ń ṣe nǹkan oṣù ọlọ́ọ̀bá ní sọ fún pé kí ni ẹ̀gbin ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kama wípé ẹmọ́sùnmọ́ wọn ní àsìkò gbà ẹ̀ẹ̀dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ wọn àtàyà tó hóró náà títí wọ́n yé pure yẹn tó máa tún pure náà fa idha taqaharna tó bá di pé wọ́n wẹ̀ tí wọ́n mára fa'tuhunna min haythu amarakumullah ẹ lè bá wọn láṣepọ̀ ní ààyè tí ọlọ́wọ́n ọba ti pa yín láṣẹ ni o tó yọ̀ǹda fún yín sókè la fẹ́ lòǹde eléyìí òun ni pé obìnrin tó ń ṣe tẹ́ẹ̀dẹ̀ jáde lójú abẹ́ rẹ̀ throughout the month a ní kò lè jẹ́ gbogbo ọjọ́ oṣù náà ni àáfi sọ pé ó ń ṣe hajj so tó bá ti mọye ọjọ́ tó ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí àdánwò yẹn tó ṣẹlẹ̀ sóhun ọjọ́ yẹn ni ó mọ̀ káǹtì gbogbo oṣù ọjọ́ márùn-ún ni mẹ́fà ni méje ni then ìyókù yóò kọ̀nsídà rẹ̀ gẹ́gẹ́ bí istihadọ̀ so yóò máa kírun yóò gbáwẹ̀ ọkọ lè súnmọ́ náà ẹlòmí ń bẹ tó ṣe ike kò ń ṣe ọjọ́ kan lòun máa ń lò kò ń ṣe bí i five days four days ó máa ń vary oṣù yóò lè lo four days oṣù tó ń lè lo six days èyí tó tẹ̀lé ó lè lo five days kíní ẹ̀ máa ń vary ṣùgbọ́n ó máa kọ́ lọ high gear bó ṣe máa ń rí ṣe so irú obìnrin ẹ̀wọ̀n á pè é ní kí ni almumayiza almumayiza ó lè differentiate ẹ̀jẹ̀ ó mẹ́ ẹ̀jẹ̀ haidi yàtọ̀ sí ẹ̀jẹ̀ tí ó ń ṣe ẹ̀jẹ̀ haidi ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ haidi ó mọ̀ pé kí ó máa ń pupa ó máa ń ṣe kí ni fẹ́ ṣe bí ẹ ní pupa tí ó fẹ́ máa wọ dúdú so àbí ó lè jẹ́ nǹkan tí ó wà yellow àbí nǹkan tí ó wà brownish so ó mọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ohun mọ̀ oòrùn rẹ̀ yàtọ̀ sí ohun ẹ̀jẹ̀ lásán so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó mọ̀ so ó mọ̀ pé tó bá ti di àsìkò báyìí ló kùn ṣe ẹ̀jẹ̀ haid lélẹ̀ so irú obìnrin wọn á pè ní mọ̀ yíza so mọ̀ yíza náà òun náà yóò ṣe tẹ̀mí yìí yóò differentiate ẹ̀jẹ̀ yẹn ni so àwọn ọjọ́ tó kù tó fi rí àwọn ẹ̀jẹ̀ yẹn ni yóò ka kún istihadọ that is abnormal bleeding tó ń wá láti ibi uterus ẹ̀ àti ìdìbí wọ́n bẹ̀ so yóò kàkún bẹ́ sẹ́lómi wọ́n ń bẹ tó ṣe yí pé òun ni kò lè differentiate kò mọ̀ èwo ni ọjọ́ mélòó ni kò mọ̀ èwo ni èwo séwo ń bẹ́ ṣáàfà tó tó kó fi gbogbo oṣù ṣe haidi ni irú ilẹ̀ náà ní sọ́lá àtàlám àdírẹ́sì kéèsì títí ẹ̀ náà òun nǹkan ẹ ló ṣẹlẹ̀ sí Hamnatu bintu Jahsh àbúrò ìkan lára àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam ìyẹn zainab bintu jash hamnatu bintu jash dèyìn kan náà bẹ tán pé ní umu habiba bintu jash àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá kan náà ló bí wọn ìkan ni wọ́n jẹ́ ìyàwó anábì sallallahu alaihi wasallam ìkan jẹ́ ìyàwó abdurrahman bin auf ìkan jẹ́ ìyàwó tolha ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta náà na máa ń ṣe ni wọ́n ní pọ́blẹ́mù kí ẹ̀jẹ̀ kó má dáa so hamnatu bintu jashi ẹ̀jẹ̀ tí ẹ máa ń pọ̀ kò ń dá rárá kò ń dá rárá so anẹ́bísọ́lá kò dẹ̀ lé differentiate ike òlélé ìmòlélé so anẹ́bísọ́lá kan sọ fún òun wípé tahayyadi fi ilmillah sittata ayyamin aw sabata ayyamin mú ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje gẹ́gẹ́ bí ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa that is èyí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fi ṣe hajj oníkó mú èwo ló wà amúṣọ́jọ́ mẹ́fà ní àbí méje wọ́n ní kó wo in tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ẹbí rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí àwọn ní normal bleeding so kó wo ṣọ́jọ́ mẹ́fà ní sáà máa fi ṣe kó mọ́jọ́ mẹ́fà tó ẹ pọ́jọ́ méje ni kó mú ọjọ́ méje so a ní mọ̀rùtádá mọ̀máyíza àrẹ̀lẹ́ni tó ṣe wípé òun ní kò lè ṣe òǹpinya láàrin méjèèjì so ilé àmẹ́sọ̀lá ń sọ fún wípé innama dhalika irkun in tó ń ṣẹlẹ̀ sí ẹtẹ́ yóò fi dá yẹn corruption ti ṣẹlẹ̀ sínú ìkannú àwọn veini ẹ nínú wóngù ni so walaysat bil haidọ́ kò ń ṣe haidọ́ fa idha aqbalatil tí àìdọ̀ bá ti dé tí wọ́n náà mọ̀ pé àìdọ̀ lílé yìí fọ̀tùrúkí sọ́lá mọ́kírùn gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pẹ́ tọ́lọ́wọ́ bá pẹ́ fa ìdá záhàbà kọ́dúrú ha ohun dí wọn àìdì yẹn tó bá lọ fàksìlì dámà fọ ẹ̀jẹ̀ that is lọ́wẹ̀ hadithi titi fatima tubintu أبي حبيش وحدثني عن مالك النافع عن سليمان بن يسار عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم يعو النبي صلى الله عليه وسلم كامتي أم سلمة أني أن امرأة أبني كان كانت تهراك الدماء أمان شكين ó máa ń dẹ́ ẹ̀jẹ̀ tòhùrọ́kù àdìmáà yàní tòríkù dìmáà a máa dá ẹ̀jẹ̀ fi ahàdì rasulillah sallallahu alayhi wa sallam ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam فاستفتت لها أم سلمة رسول الله صلى الله عليه وسلم أم سلمة وبير فتوى لو النبي صلى الله عليه وسلم fún fún wọn pàkọ́ọ̀dà anẹ́mìsọ̀lá àkọ́lám ní litanzur ila adadi layali wal ayyami allati kanat tahiduhun kówó iye ọjọ́ iye òru tó máa fi ń ṣe hajj nínú ṣáà nínú oṣù kọ́bẹ̀n yìí sí ibà alẹ́rí àsọ̀ọ̀bàá ṣíwájú kí n tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí faltẹ́tùrkì sọ̀láta kọ́dra zálíkẹ́ mínà ṣáà kó fi ìrún lẹ̀ ní òǹdíwọ̀n àtìkò yẹn ní oṣù fa ìdá kọlafat zalik tí ìyẹn bá ti lọ dàkí tó bá ti fi yẹn sẹ́yìn fal tẹ̀tẹ̀síl kó lọ wẹ̀ thumma li saubin kó fi aṣọ bo abẹ́ rẹ̀ àti bóbìnrin ṣe máa ṣe tẹ́jú òfin ní máa ta tí òfin ní máa tẹ́ ní káàkiri kó dira dáadáa so litastafir bi thawbin thumma litusalli kó máa ṣe kí ni kó so the same thing náà ni eléyìí náà ṣe ní àlàyé ẹ̀kọ́ ta máa tún ń bẹ̀ òun ni pé ìyẹn lè máa lè bèèrè nǹkan direct but ó lè rán èèyàn kó bá wọn bèèrè nísìnyí obìnrin yìí ó sọ fún ìyàwó anabi sallallahu kó bá wọn bèèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí èèyàn lóhun máa so eléyìí ó lè jẹ́ nǹkan tí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún tó bá dojọ́ ń gbé ní alkiyama torí pé tá a bá ń bẹ láwùjọ tí ìmẹ̀ sí ti ń lọ tá a bá ń gbé nǹkan bá excuse tó ló jẹ́ pé ẹni tó ń bẹ láwùjọ tá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn bọ́tọ̀ òun yóò ká evidence ti wà established lè lórí torí pé ó ń bẹ níbi tó ti lè kọ́ ìmẹ̀sìn òun ni ò fẹ́ kọ́ so tó bá ṣe àwọn nǹkan báṣubàṣu kó wá sọ wípé òun ò mọ̀ ní kò ní excuse so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ béèrè nípa ìsìn wa yìí وحدثني عن مالك عن هشام بن عروة عن أبي عن زينب بنت أبي سلمة بكنا زينب أما أبو سلمة أنها أصلت أن أرات رأت زينب بنت جاش التي كانت تحت عبد الرحمن بن عوف so ọlọ́run rí zainab wa majash tó bẹ abdurrahman bin auf fakana tustahabu fakana tẹ̀tẹ̀fil wa tusalli so a ma ní sihadọ̀ adẹ̀mọ́ ṣe kí ni tẹ̀tẹ̀fil wẹ̀ wàtúsọ́lì ó dẹ̀ máa kírun ṣe irú ẹ̀wọ̀n náà ń sọ bí báyìí so ìwẹ̀ títí haid yóò wẹ̀ yẹn ṣùgbọ́n ṣe ó tún dáa kó máa wẹ̀ apart from ìwẹ̀ haid tí ó wẹ̀ ìwẹ̀ bí ìwẹ̀ haid náà ṣó dáa ó dáa ṣùgbọ́n kò ń ṣe ọ̀ranyàn kò ń ṣe ọ̀ranyàn èyí tí ó pàtàkì òun ni wípé kó máa ṣàlùwàlá fún ìrun kọ̀ọ̀kan torí pé obìnrin tí ẹ̀jẹ̀ ò dá ni ẹ̀jẹ̀ according to ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì wọ́n gbà pé ẹ̀gbin ni so bẹ́ẹ̀ ni kìíní yìí ò dá kò dá so ó ti dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ó ní tán pè ní fálású albáwò ẹlòmí ń onítànkè ní incontinence of urine bó bá ló ń tọ̀ nísìn ẹ́ tó ló ń tábà náà kó farabalẹ̀ kó five minutes níbi tó ti tọ̀ ẹ́ ó farabalẹ̀ ike kó dá ó wá ló ń tábà tí ó bá tún fi rìn láti gbígbà yìí sí ibẹ̀ tí ó bá fi rìn bí abi two three meters ìtọ̀ ti tún kán síbi aṣọ rẹ̀ a máa ṣọkùnrin a ṣe obìnrin so ìtọ̀dẹ̀ ní ẹ̀gbin ni adẹ̀mọ̀ pé a gbọ́dọ̀ fi ẹ̀gbin kírun so bó wà láyé lẹ́ṣe la yukallifu Allahu nafsan illa wus'aha so kò sí nǹkan tí rẹ̀ ń apart from ìtọ̀ tó tọ̀ tó jẹ́ méjọ́ ìtọ̀ a mọ̀ pé gbogbo wa ìtọ̀ èyí wọn a kí ni a pọ̀ ìtọ̀ yẹn ni wọ́n máa kà fún òun èyí tó ń kàn yẹn ẹ́ wọn ní kakùn torí kó ti di àrùn fún tó ń pé kí ni ẹ̀gbin ni kò rẹ̀ rí kankan tó lè ṣe yóò ní ni kí wọ́n á ní kó dira dáadáa sọ́dà tìtọ̀ yẹn ò ní máa kò ní máa yóò dira dáadáa yóò wọ nǹkan tó ṣe pé gba ìtọ̀ yẹn mára tí ò fi ní máa ṣe kíni tí fi ní máa kánlẹ̀ torí pé so irú èèyàn yóò máa ṣàlùwàlá gbogbo òru àwọn kó tó wá ló ń ṣàlùwà látán náà ní kìnnà kó tó ló ń tún ṣe kìnnà ìtọ̀ ìtún kan sí kìnnì so yóò kírun bẹ́ẹ̀ náà ni yóò kírun bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kó ló ń fẹ́ enjoy ipe àlùwàlẹ̀ ọ̀kan tó ń ṣe òun fẹ́ fi kírun márùn-ún ìrun méjì mẹ́ta torí pé kí ni ṣègbọ́n òun ṣáà tí ì so òun ò tí ì sọ ìtọ̀ méjọ́ ìtọ̀ mi òun ò tí ì lọ ṣe ìgbọ̀nsẹ̀ òun lọ yàgbẹ́ tó wọ́n sọ pé wọ́n fẹ́ tọ́lù aláṣẹ wọ́n á ní ìtọ̀ tó ń kàn yẹn ordinarily ó yẹ kó o máa lọ fọ abẹ́ rẹ̀ kó o máa sọ ṣòkòtò rẹ̀ àti pátá rẹ̀ kó o máa fọ gbogbo gbà ṣùgbọ́n torí pé o lè help situation yẹn tó wọ́n á ní kíni ipe ààbẹ̀ manage ẹ̀bẹ́ ṣùgbọ́n ó máa ṣàlùwàlá fún irun kọ̀ọ̀kan tó bá fẹ́ kí àwọn afáàní irun ọ̀ràn yẹn kọ̀ọ̀kan ní mọ́sàbí àwọn màlìkíyà wọ́n gbà wípé mustahabu ni kó máa ṣe alùwàlá yẹn ìpè alùwàlá tó ṣe méjọ́ alùwàlá tó ṣe yẹn kásílẹ̀ fún kó iná ẹ̀njọ́ yẹ bí ẹlòmí náà ṣe lè ẹ̀njọ́ yẹ alùwàlá tó bá ṣe tó lè lò fúngbà tí ó pẹ́ lópingbà tí àwọn nàwá kéde ojú kò bá ṣẹlẹ̀ so ọ̀rọ̀ wípé wọ́n á ń sọ wípé kàwá dọ̀hìn ìlú lè sọlá wọ́n gbọ́ yé sí pé advice ni encouragement lànà bí ṣe fún kòun ṣe pé torí kọ́ràn yẹn ni ṣùgbọ́n lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa àwọn gbà pé ọ̀ràn yẹn ni fẹ́ni tó bá ní irú sálásù bẹ́ẹ̀ kó máa ṣe àlùwàlá fún nǹkan so the same thing náà lóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ ò dá ní abẹ ẹ̀jẹ̀ yẹn ní ẹ̀gbin so wọ́n á ní kó máa ṣàlùwàlá fún ìrùn kọ̀ọ̀kan tàwọn bọ́ ìlú kúlí ekulli sọ́ra bẹ́ẹ̀ náà lẹni tí ó bá ní incontinence of uh, uh, fat that is gbogbogbà ìsóni bóló ń ṣàlù àláǹtì eh, kó tó tó ìṣẹ́jú kan ó ti só ẹ bá ṣe aláwọ̀ àpọ̀ártẹ́jọ́ bẹ̀rẹ̀ rún ẹ̀kan rí kóyẹ tún jáde padà ó lọ tálù àláṣí ó lè tún àlù àláyẹn ṣe lẹ́ẹ̀mẹ́wàá kó tó di pé kí ni ẹ̀ parí rùn at the end of the day kò ní rálù àláyẹn náà ṣe yanjú torí kó bó ṣe ń ṣe tán tó ló ń jíde òní tó tún jáde so yóò ṣàkírun so ìwé èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní kó máa ṣàlùwàlá fún ìrun kọ̀ọ̀kan so torí pé ó ní kí ni ìtànpè ní sálátù ríẹ̀ so ó lè jẹ́ sálátù báwọ́l ó lè jẹ́ sálátù àríẹ̀ ó lè jẹ́ ìsìhábọ̀ ìyẹn ni sálátù dámì ẹ̀jẹ̀ kó máa wá continuously sọ ẹlòmílẹ̀ lè ní sáńpẹ̀ sọ́látò gáì ti gan ó ṣe ń sin gbogbo gbà ní ó mọ kánmi sára ni so ẹlòmí ààrẹ bẹ́ẹ̀ lè ṣe so wọlé tí ó máa bẹ́lábẹ́lá yukallifullah nafsan illa usaha so anábì sallallahu alayhi wa sallam in ti máa sọ fún wọn òun náà ni kama ṣe àlọ́lá fún ìrun kọ̀ọ̀kan sọ̀pọ̀lọpọ̀ afárẹ̀ rí pé ọ̀ràn yẹn ònìyẹ jẹ́ so lẹ́yìn yẹn wọ́n ni wàhàdásani an malik an sumay mola abibakri bin abdurrahman أن القعقاع بن حكيم وزيد بن أسلم أرسلاه إلى سعيد المسيب àmì ìtàdárúkọ yìí wọ́n rán ṣùmẹ́yìí wọ́n rán lọ sí ọ̀dọ̀ سعيد المسيب يسأله كيف يكتسل المستحاضة tó ń béèrè pé báwo ni obìnrin tí ẹ̀jẹ̀ rẹ̀ tó ní abnormal bleeding bó ni ó ṣe wẹ̀ faqala tẹ̀tẹ́síl mintorin ìlàtò wọ́n ni yóò wẹ̀ láti di ìmára kan sí ìmára kan àti ìzèwẹ̀ ọ̀kan náà ni pàtàkì wọ́n dá likulli sọ́lá yóò dẹ̀ máa ṣàlùwàlá fún ìrun kọ̀ọ̀kan fàyín gọlọ́bà àdámù ìtẹ̀fàràtì ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó bá pọ̀ yóò ṣe ń tààmà sí alìsẹ̀fàr òní kó dira dáadáa torí pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni so eléyìí ó ní àlàyé ráńpẹ́ lórí àwọn àdífì tí àwọn àdífì méjì ó wá lórí rẹ̀ bí a ká dó ní láì subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh نعم وانتم كذلك náà ìbéèrè òní wípé àwọn ọmọ obìnrin tí wọ́n ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àláàdà wọn bó ni a sì fẹ́ mọ iye ọjọ́ tí wọ́n mọ̀ lò fi ṣe àláàdà yẹn náà tí ó bá bẹ̀rẹ̀ àláàdà that is orí ẹ̀jẹ̀ ní first time tí ó bá rí ẹ̀jẹ̀ so a treat ẹ̀ bí hygiene náà kò ní kírun bẹ́ẹ̀ ni kò ní gbáwẹ̀ eléyìí ni tí yóò ṣe ṣùgbọ́n kí ni tí wọ́n ń pè ní akọlù hajj àìdì tó kéré jù ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀tì àwọn jùgbó iná ṣàfihíyà bákanáà alhanabila wọ́n gbà wípé ọjọ́ kan tí ẹ̀jẹ̀ tí ọmọ tí ó kọ́kọ́ rí ẹ̀jẹ̀ tí ò bá pé ọjọ́ kan wọ́n ní kò ń ṣe hajj so gbọ́dọ̀ tó ọjọ́ kan so òun ni wọ́n fi kà kún hajj lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn gbà wípé three days ni minimum so tó bá rí ẹ̀jẹ̀ lónìí tó ṣe bí ẹni pépò tríìtì ẹ̀bí kìíní ìjọ kejì ìjọ kẹta so tó bá fi lè pé ọjọ́ mẹ́ta à haidi ní tòótọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe haidi lọ́dọ̀ ti tiwọn ṣùgbọ́n kò sí ẹ̀rí torí lè sọ wípé ọjọ́ kan àbí ọjọ́ méjì so eléyìí ló fà tó jẹ́ pé mẹ́lẹ̀ àbí àwọn màlìkíyà òun ló fẹ́ tẹ́wọ̀n ipe tó bá ti rí ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ẹ̀xpíríẹ́ǹsì ẹ̀jẹ̀ àáfún ní ìdájọ́ haiji náà ni kò bá wà jẹ́ pé some hours ló fi wá tó lè fi dá so ó dá náà nìyẹn so ìyẹn ni wọ́n pè ní kí ni àkọlù haiji eléyìí ló tẹ́wọ̀n jù so pé kò sí hajj kò sí ààlà fún àkọlù haiji ṣẹ́jẹ̀ jáde náà ni then aksarul haiji a sọ fún alẹ́ẹ̀kan wípé obìnrin ò lè fi gbogbo oṣù ká sọ fún gbogbo oṣù ọjọ́ ayé rẹ̀ haidi ló ń ṣe kò ní kírun yẹn kò ní ṣe bádà kankan so kí wọ́n ní maximum so lọ́dọ̀ jùmúhùr àwọn gbà yìí pé fifteen days ni maximum yẹn so tí ẹ̀jẹ̀ yẹn ò bá dá títí fifteen days tó di sixteen days wọ́n gbà wípé ó ti kó sínú sí hadọ̀ definitely ó ti kó sínú istihadọ lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sì eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá máa fi ń ṣe fatwa fún àwọn èèyàn ẹ jẹ́ ká gbọ́ eléyìí dáadáa àwọn apá sọ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹlòmíín fi ọjọ́ márùn-ún àti mẹ́fà sí méje fi ṣe kí ẹlòmíín ọjọ́ mẹ́rin so tí wọ́n bá lóun ṣe háìlì ní ọjọ́ mẹ́ta ẹni gbogbo wọn kò lórí pé ẹ̀jẹ̀ tó rí fọ́jọ́ mẹ́ta ó lè dé haid ṣùgbọ́n àwọn kan sọ pé kí ni kò lè less than that ẹgbẹ́ ìyẹn àwọn hànàfíà but lọ́dọ̀ jùmúrù ń gbà pé ó lè less than three days na ó lè jẹ́ èdè ṣùgbọ́n kí ni maximum so kóbìnrin lòun ṣe nǹkan oṣù ọjọ́ kẹwàá ìkọkànlá ìkejìlá ìkẹta ìkẹrìnlá ìkẹẹ̀ẹ́dógún ìkẹrìndínlógún àwọn jùmúrò wà pé ká ẹwọ kéèsì ọmọbìnrin kò ń ṣe haidi ló ń ṣe mọ́ ó ti ń sin ọ̀rọ̀ haidi ẹ ti fẹ́ lé kọjá ẹ́ ó ti fẹ́ lé so ibẹ̀ inú wà dáa padà sí kó tó wá ṣe pẹ́ ni tó mọ iye ọjọ́ tó ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó mọ experience nǹkan tó experience ń sìn yẹn la ṣàlàyé lẹ́ẹ̀kan bóyá ọmọ kọjọ́ márùn-ún lòun lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn á ní kó padà sọjọ́ márùn-ún yẹn so èyí tó kù ọjọ́ kẹfà ìkéde ìkẹjọ yẹn ni dé 15 yẹn ni wọ́n bá kakún sí adọ́ torí pé òun ti ní áádà ó ti ní iye ọjọ́ tó máa fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé ó clear ṣùgbọ́n tí ó bá tó 15 days kọjá ní káníkó lọ di bí 8 ó di 10 wọ́n á ní ó ṣì wà ní kíni múdà al-imkan àsìkò tóbi ní ṣì lè fi ṣàìkò tí ìpè 15 days wọ́n á ní ádà rẹ̀ change ni ó change from eh, six tó ń lò tẹ́lẹ̀ di eight àbí di ten àbí di twelve àbí di thirteen àbí di fourteen wọ́n á ló change ni ṣùgbọ́n tó bá ti di pé ókè ó lé fifteen yẹn wọ́n á ní nǹkan kàní láti wèlé yìí tí wọ́n á wò kí ni ádà rẹ̀ ta mọ̀ tẹ́lẹ̀ six days ló fi ń ṣe tẹ́lẹ̀ five days ló fi ń ṣe ẹ̀dá padà sí yẹn ẹ̀jẹ̀ tó wá rí láàrin àsìkò yẹn tí ibi tó ti padà wá tọ́pù tí ò rẹ́jẹ ẹ̀mọ́ ni wọ́n á ní ẹba kàákún ìsìhádọ̀ àbíbá ikóbìnrin tó jẹ́ mùmọ́ yíza ni tó ń lè differentiate tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tọ́pù bí á bí ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà nǹkan kan mọ́ àbó ti mọ ní tó wọ́n fi ń dáàmọ̀ so ó wá continue bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ń wá nísìnyí ó rí pé bó ṣe rí kò ń ṣẹ̀jẹ̀ haidùn ni eléyìí so wọ́n á ní kó kọ̀nsídà yòókù kó kọ̀nsídà rẹ̀ àtẹ ìfìhàlọ́ so ilé ìkílẹ̀ fún ẹni tó jẹ́ mu'tada àti mumayyiza ṣùgbọ́n ní kó ṣe wípé òun kò dáama first time tí ó kọ́kọ́ ṣe nǹkan oṣù ó lọ more than fifteen days so ìlú yẹn ni wọ́n dá padà tírú ọ̀rọ̀ hamnatu bintu jashasọ tá a wọ́n ní kó mú six or seven days torí pé wọn ò ní ọjọ́ kan tó yùsùmọ́ tẹ́lẹ̀ kò dẹ̀ lé ṣe ohun láàrin méjèèjì so ní oṣù lè fi more than kini 15 days ṣe nǹkan oṣù wá lọ mú mẹ́fà ọ́ méje so eléyìí ni àwọn situations ti a máa rí mo rò pé ó clear ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n jù òun ni wípé láhádá lè áksàrí hajj kò sí nǹkan tó jẹ́ ààlà fún tàbísọ pé yẹn lè fi ṣe hajj lókùnmà tó bá sì mọ̀ pé hajj náà ni the same ẹ̀jẹ̀ tó ń rí náà ni ó ṣúọ̀ pé ẹ̀jẹ̀ hajj wọn náà ni tó bá lo 17 days ó lo 20 days hajj náà ló ṣe ń ṣe eléyìí ló simple láti lè relate pẹ̀lú kò sí ààlà fún tó kéré jù kò rẹ̀ sí ààlà fún nǹkan tó ṣe kí ni tó pọ̀jù so ìyẹn ni ó yìí láti relate pẹ̀lú lópin ìgbà tó bá ti ṣúọ̀ pé ẹ̀jẹ̀ haidi náà ló ṣe ń wá mo rò pé àárín ẹ̀klẹ̀ so eléyìí ó jẹ́bi combination ó lọ pẹ̀lú nǹkan tí Imam Málìkì sọ nípa ipé òǹdíwọ̀n kò sóǹdíwọ̀n tàbí òǹdíwọ̀n tó kéré jù ní fún haidi bó tẹ̀jẹ́ pé nípa ipé yìí tó pọ̀ jù mọ́mú mọ́lìkì náà lọ pẹ̀lú àwọn jùmúhùrù pé 15 days ni fàdọ̀ abẹ́rẹ̀ pé wọ́n ti rí 15 days yẹn so àwọn àdísì kan wá tí ò lálàáfíà lórí rẹ̀ so ṣùgbọ́n àwọn náà ṣe bí ìwádìí lọ́dọ̀ àwọn obìnrin because ọ̀rọ̀ táǹtìrìtì ọ̀rọ̀ àwọn obìnrin ni so ló fi jẹ́ pé obìnrin gbọ́dọ̀ gúdùn pantan discourse yìí òun ni ó lè ṣàlàyé fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ jù tí wọ́n understand so nǹkan táwọn obìnrin máa gbọ́yé ju àwọn ọkùnrin lọ ni so wọ́n sì wádìí lọ́dọ̀ pọ̀lọpọ̀ obìnrin tó ké ẹjẹ́ obìnrin tó bá ti ẹ̀tẹ̀tẹ̀ dábí ọjọ́ mélòó ló lè lò so in pápára rí òní pé 15 days ló pọ̀ jù so náà fi sọ yí pé òun ni àti pé kò pọ́sílù kóbìnrin gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo ọjọ́ oṣù kò ṣe kóòrùn ó bì so problem ti wà ṣùgbọ́n tí wọ́n ní ká mú wọ́n wo pé kí ni àwọn research táwọn ṣe ní 15 days ní tí wọ́n mú wájú àwọn mí wo ipé òkè káti ẹ̀dá ìgbésí ayé rẹ̀ ká dá sí méjì oṣù kan kábà pín sí méjì ká ní 15 days àbí 14 days ó fi ń pure 15 ó fi ń ṣe nǹkan oṣù ká dá sí méjì bẹ́ẹ̀ so àwọn mi lò bẹ̀ ṣùgbọ́n ọ̀ṣọ́ àwọn wádìí mi tó ṣe pé wọ́n ráwọn 17 days kan kàmára wọn ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n ju wallahu alam kò ní pé kò sí nǹkan tó làmọ́lẹ̀ wípé iye ọjọ́ tóbi lè fi ṣe haidi tó kéré jù ní àbí iye ọjọ́ tó lè fi ṣe haidi tó pọ̀ jù lélẹ̀ ṣùgbọ́n nǹkan ni pé kò lè fi gbogbo oṣù kó lóun tó ṣe haidi tóbi ní mí ń bẹ tó ṣe rí pé oṣù mẹ́rin ó lè má ṣe haidi obìnrin ní bẹ̀bẹ̀ oṣù mẹ́rin ó lè mọ́ ṣáìd tí àìjẹ́ bá máa wá báyìí ó lè jẹ́ pé nǹkan bí 15 days òun ni ó fi mọ̀ rẹ́jẹ̀ yẹn sọtaba ní ká lọ pẹ̀lú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àfáà ń sọ pé ó kè ti kọjá 15 days lápèjúwe sùn wá ní mustahaba ni ó ti ní sìn ṣe ìsídà kó ṣe pé tó wáyé pẹ́ ni tí ó mọ ààbẹ̀ tẹ́lẹ̀ ń ó da padà sí mẹ́rin wá ní kó kọ̀nsídẹ̀jẹ̀ yókù ní istihadọ̀ tó wáyé pẹ́ ni tí ó mọ̀ ni wọ́n á tìtì ẹ̀ pẹ̀lú hadith amnesty bin tushah ṣe pé mọ́jọ́ mẹ́fà nínú àwọn ọjọ́ tó fi rí ẹ̀jẹ̀ tó kọjá 15 days yẹn ni ìyókù ká fún istihadọ̀ ṣùgbọ́n ta bá ní ká lọ pẹ̀lú nǹkan tí àwọn muhafikun tí wọ́n sọ eléyìnra iṣẹ́ ibn Taymiya bákaná Sheikh Al-Albani Sheikh Bin Baz Ibn Uthaymeen àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmì iná nípa wípé lópin ní nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ kó tírìtì so túmọ̀ sí pé bí four months tó fi pure yẹn ó pure náà nìyẹn tó bá rí nǹkan oṣù fún fifteen days twenty days lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn four months yẹn kó treat ẹ̀ ní nǹkan oṣù so ìyẹn nìyí tí ó rọrùn obìnrin mi dẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ ní àmọye àwọn ìjòkó tó ṣe yí pé kò kí ń ṣe nǹkan oṣù àpáàpá kò ń ṣe nǹkan oṣù rárá mo mọ ìyá kan ní nǹkan 10 years back ìyá yẹn a wà ni ọ̀dọ̀ èèyàn kan ní àwọn èèyàn wa kan ní so ìyá yẹn wá jẹ́ ìyẹ́ ẹni tá à ń sọ yìí ìyá yìí wá bẹ̀rẹ̀ question lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú hajj ìyá yẹn nígbà táwọn wà ní kékeré táwọn ń dàgbà pẹ̀lú àwọn akẹgbẹ́ àwọn àwọn òkè ń ojúmọ́ wá ń ti àwọn láàrin àwọn akẹgbẹ́ àwọn tánjóbìnrin láti sọ páwọn òkè ń ṣe nǹkan oṣù àwọn náà máa wá parọ́ pé àwọn ń ṣe nǹkan oṣù àwọn wà ní ṣe kíní àwọn òní báwọn èèyàn kírun àwọn òní ṣe kíní so that àwọn akẹgbẹ́ àwọn òní máa fa àwọn ṣe yẹ̀yẹ́ pé bóòlò ṣe ní máa ṣe nǹkan oṣù ni so ìyá ìwá òkú gbogbo ohun táwọn òkè ń gbà yẹn kí ni ìdájọ́ rẹ̀ question tí a nìyẹn so first time tí máa gbọ́ pé èèyàn sọ pé àwọn òkè ń ṣe nǹkan oṣù ni ìyá tá ń sọ yìí ni wọ́n dẹ̀ bímọ bíi márùn ṣùgbọ́n láwọn òṣè nǹkan oṣù ní gbèsè ayé àwọn bí ọmọ bíi márùn tí mo dẹ̀ máa wọn ọmọ tí wọ́n mo máa wọn ọmọ wọn láwọn òṣè nǹkan oṣù rẹ̀ so bó ni kìí so irú ẹ̀ kò ṣe nǹkan oṣù kò ṣe náà nìyẹn ẹlòmí alóbìnrin wọn ń ṣe nǹkan oṣù bí kan náà pàǹtí ọ̀rọ̀ nìyẹn èyí tá a fẹ́ lò ó ní tó jáde ní ojú abẹ́yìn ìyẹn la fẹ́ fi ṣèdájọ́ ẹ̀ẹ̀kan ẹbí kíní rẹ̀ máa mọ pọ́n bákan bákan yìí ò ní kó kí kó sọ́ọ̀pù òun kíkí yóò mọ kírun náà ni yóò mọ kírun náà ni so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wallahu alam ṣé kọ́jú yẹn ok alhamdulillah. náà mi béèrè pé family planning ó wà allowed àbí withdrawal method tí àwọn èèyàn máa ń ṣe ìyẹn ọkọ àti aya nítorí pé bí wọ́n fẹ́ kíyàwó lóyún family planning kò ń ṣe nǹkan tí ó wà advisable ni tí ó bá kí ń ṣe wípé obìnrin yẹn ní genuine reason bóyá ó ní health issue tí ó jẹ́ kí wọ́n ṣe family plan ní bí á bí wọ́n ń délé ọmọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó wá ṣe pé yìí tí wọ́n rẹ̀ máa lo àwọn tablet àbí nkankan òun ni èyí tí a ń béèrè tí kò fi ní pé yóò lóyún so eléyìí náà ó ṣe é ṣe kó ní health risk nígbà míì fún obìnrin yẹn obìnrin tó wá rẹ̀ máa ń lo orú nǹkan báyẹn nígbà míì ó máa ń da nǹkan oṣù wọn rúfù tí nǹkan oṣù ó máa ṣe ṣégeṣége so eléyìí máa ń fa tí nǹkan oṣù obìnrin máa fi ṣe ṣégeṣége ṣùgbọ́n kí ni reason tí wọ́n fẹ́ fi ṣe tí wàá ti fi ń ṣe pé nǹkan yẹn ó máa affect obìnrin earthwide so a kò ń ṣe nǹkan tó wá advisable láti máa ṣe tó bá ṣe wípé téèyàn torí ẹ̀ ṣe òun ni pé mi fẹ́ bí ju ọmọ méjì mẹ́ta kí n lè bá àárín wọn tọ́ so ilé ìròrí àwọn kìfìrí ni ìròrí àwọn kìfìrí onípémi ìfẹ́ bí ju ọmọ méjì lọ àbí mẹ́ta kí ń lé bá àárín wọn tọ́ rárá ó lè tọ́ra rẹ̀ ìwọ gẹ́gẹ́ fún rẹ̀ ó lè ṣe kí ni ó lè tọ́ rẹ̀ àmẹ́ni tó ṣe wípé kò níyàwó àti jẹ́ àti mú nira fún kò tí níyàwó àti jẹ́ àti mú ó nira fún ẹlòmí tó wá di kó níyàwó ó kó máa bùn fún ẹlòmí wá tó ló ń fẹ́yàwó kejì nǹkan máa tún ṣí sí bẹ́ẹ̀ lómi ló níyàwó kẹta nǹkan máa tún ṣí sí so ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ pé ọmọ kan mo bí òun ni ó jẹ́ kí n lè rọmọ tọ́ kò sí ń bẹ̀ so ẹlòmí ò tí níyàwó tí nǹkan ti nira fún ni so bẹ́ẹ̀ lómi bó ṣe níyàwó sí òun nìkan ṣe kí nìkan dùn sí fún so ṣùgbọ́n ìròrí wípé kí n bímọ méjì kí n lè bá rí wọn tọ́ àwọn wẹ́ẹ̀tì ni wọ́n tẹ́lì nǹkan yẹn fún àwa mùsùlùmí àdẹ̀gbà ṣùgbọ́n tọ́lọ́ ń bá lẹ́yìn ò ní rí wọn tọ́ náà èyàn ò ní rí wọn tọ́ kó ṣe pọ́mọ ẹyọ kan èèyàn bí ẹlòmí o ti tó níyàwó ìyá ló ń ṣe ń try láti put àwọn nǹkan in place kí ló ń put in place ẹ ẹ ó yẹ kí n ti ní nǹkan báyìí kí n ti ní nǹkan báyìí tó bá wá padà wó pé ti ní nǹkan yẹn tó wá wá going to eat. tọ́lọ̀n bá wá dẹ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́ ṣé wàá kọ obìnrin yẹn wà nígbà tí nǹkan ti change fún mi sí ó láì pé wọ́n máa lọ ni so ló fi jẹ́ pé ìròrí àwọn kèfèrí òun ni ìròrí ẹ̀mí ìfẹ́ bí ju ọmọ méjì lọ ní ìfẹ́ bí ju ọmọ mẹ́ta lọ àwọn tí wọ́n ṣe nǹkan ẹ̀yẹn ó ń àfẹ́ ti àwùjọ wọn nísìnyí àwọn náà wá àwọn èèyàn tí ó wá ṣiṣẹ́ láti ìlú torí pé kí ni àwọn àfi bẹ́ẹ̀ bímọ púpọ̀ ní ọ̀dọ̀ wọn so wọ́n wá àwọn tí ó máa ṣiṣẹ́ láti ìlú mi sàwọn bí náà ti ń change ẹ̀ padà nísìn pé òkè ẹ olùfẹ́ ju ẹyọ kan lọ torí pé wọ́n ti láwọn ọmọbìnrin tí wọ́n rẹ́ni tí ó fẹ́ wọn àwọn rẹ̀ náà ti ṣòfin pé ò lè fẹ́ ju ìyàwó kan lọ àwọn obìnrin tán bí kalẹ̀ nísìn wọ́n ti mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sì pọ̀ sọ ìsíra káwọn ọmọ ẹ̀ máa ṣe ránù pẹ̀láwọn ọkùnrin ní ipò ṣe rí pé wọ́n jẹ́ ọkọ àwọn obìnrin kan so àbí kán má ṣe ránù kán wà bẹ́ẹ̀ kán rẹ̀ má ṣe kíní kán má rẹ̀ ní tí ó súnmọ́ wọn so ìròrí yẹn kò ń ṣe ìròrí Islam rárá ṣùgbọ́n ókè à ń ṣe family planning nítorí ẹ̀ ìyàwó mi àbí torí kí a lè spéèsì kíní òun la fi ń ṣe é so eléyìí kò sí nǹkan tó burú mbẹ ọ condition pé nǹkan fẹ́ lò kò ń ṣe nǹkan tí ó ṣe àkóbá fún obìnrin yẹn so wallahu a'lam. Okay. nǹkan ṣe.

ìkìlọ̀. Àkọ́kọ́ ni ó máa mọ̀ pé ó yẹ kó wá dá sí báyìí kó wá lọ padà lọ́dún owó. Àdìgbà wọn yẹn ti sọ pé mi ò sọ, òun lè kọjá ẹbí mi ò sí. Kọ́kọ́ mọ̀. Àkọ́kọ́ ni ó máa mọ̀ pé ó yẹ kó padà lọ Ok, ẹ jẹ́ kí n dáhùn fọ́sùn àyínná. Náà ah, gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe, obìnrin ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ first time tí ó mọ̀ bẹ̀rẹ̀ ní ṣe nǹkan oṣù ní torí àwa òbí a ní láti wà vigilante kárẹ̀wà attentive so to say lórí àwọn ọmọ wa so uh, attention wa kan bá ní ibi ẹ̀ torí pé bí lè mọ́ sọ fún wa gan ipe nǹkan báyìí báyìí ti ń ṣẹlẹ̀ sí òun ni so first time tí ó rí nǹkan oṣù àbí tí ó rẹ jẹ́ so nǹkan yẹn láti bí ten days kó tó lè kó stop so a ní tí ò bá tí pé 15 plus tí ó ti rí nǹkan oṣù náà ló ṣe máa jẹ́ so ẹnu kò lórí yẹn tí ó ti rí sí ó lè jẹ́ 12 ó lè jẹ́ 13 ó lè jẹ́ 14 ṣùgbọ́n kò gbọ́dọ̀ ju 15 days lọ so nísìn tí nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ tó bá fi lè jẹ́ bí 14 days or kú sí 15 days ní kò jù bẹ́ẹ̀ lọ a ti tẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí nǹkan oṣù náà ni ṣùgbọ́n tó bá ju 15 days lọ ibẹ̀ yẹn làwọn jùmúrù ti máa wá sọ wípé no ẹ̀jẹ̀ tó ti ń ju 15 days lọ yìí a ní láti tírìtì ẹ̀jẹ̀ yẹn so irú ohun tó ẹ̀ṣẹ̀ rí for the first time yẹn wọ́n wá dá padà sí 6 or seven so wọ́n ní kó consider from six yẹn or seven yẹn in tó kù yẹn wọ́n ní kó consider rẹ̀ gẹ́gẹ́ bí ìṣèhádọ́ so ká ní pé kò pé fifteen kò kọjá fifteen days wọ́n ní ní problem pé kó consider gbogbo ẹ̀ as high. but orí kó ti kọjá fifteen days yẹn òun náà wò pé kíní yìí sìn ó ti wà suspicious bákan bákan so wọ́n ní láti probe ẹ̀jẹ̀ yẹn ni ṣùgbọ́n torí pé kò ní ádá kò rẹ̀ léṣe tẹ̀mí ìlú kankan ni so wọ́n á ní kó lọ 6 or 7 days ẹ̀hẹ̀n ìyẹn lọ́dọ̀ jùmọ́rù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn minority wọ́n gbà wípé kò sí nǹkan tó lẹ́yìn kó ṣù lé tó 20 days ni kó ṣì treat ẹ̀ náà àti ní gbogbo ẹ̀ kó treat àtẹ nǹkan oṣù tó bá dá ó ti dá náà nìyẹn mo rò pé ìyẹn ló fi yín lọ́kàn balẹ̀ jù so kó treat gbogbo ẹ̀ àti nǹkan oṣù torí pé kò sí àdísì kan tó lálàáfíà tó sọ pé kò gbọdọ̀ kọjá 15 days ádá àwọn obìnrin wọ́n kàn sáǹpù opinions àwọn obìnrin láti gbé yẹn kalẹ̀ so kò jẹ́ bí àárín ìṣẹ́jẹ́ ọláwàná Now. naam lọ mú ó ti ní ìlú ìrún ìbéèrè ni wípé ókè a mọ̀ pé obìnrin ó kírun tó bá ti bàlágà so ọ̀ràn èèyàn ni kí ó kírun náà a sọ wípé àwọn jùmúrù dá six or seven days nítorí pé ẹ̀jẹ̀ yẹn kọjá fifteen days tábàlà lọ pẹ̀lú tí ju mọ́ yẹn tán sọ yẹn náà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn àbáàmọ́ fi ń gíbu fatwa so ká ní pé a lọ pẹ̀lú yẹn ok ọ̀rọ̀ ọ̀run àtàwẹ̀ ká ní gbọ́dọ̀ bọ́ sínú Ramadan ó ti ẹni sí tí ó bá wẹ̀ ní gbogbo ọjọ́ tí ó wà after six days di tó fi di sixteen or seventeen days ní ẹni so kí ló máa ṣẹlẹ̀ yóò gbàwẹ̀ yẹn padà ṣó ti ẹnìsìn yóò gba àwẹ̀ padà ni tó túmọ̀ sí pé mustahadọ̀ ni ní àwọn àsìkò tó wá láti six or seven yẹn lọ sọ́dẹ̀mọ̀ pé obìnrin tó wá ń ṣe é sì hádọ́ ó máa gbàwẹ̀ so yóò gba àwẹ̀ yẹn yóò ṣe kíni yóò gba padà so irun tí kò kí náà so torí pé ipò tó wà yẹn so wọ́n á ní àpì náà bẹ́ẹ̀ ni a kì í wá ṣe ráyè mọ́ wá ṣe ráyè sí yóò mọ̀ kì díẹ̀ díẹ̀ yóò mọ̀ kì díẹ̀ díẹ̀ tó pọ́sílù kí àlùjọ̀nú gbéyàn lọ àbí kí ó pààyàn bẹ́ẹ̀ ni ó pọ́sílù ó ti ṣẹlẹ̀ sí ìkanú àwọn sàábérí tó ṣe wípé ó fẹ́ lọ kí wọn àṣùbáǹjọ́ kan tó mọ́ ṣe wá àtìyẹn so ìgbà tó yáyàwó rẹ̀ yọjú lẹ́yìn bí bí four years so òun ni wọ́n tó dá padà so ìyàwó ti ṣúyàwó náà so ìyàwó wá complain ní àsìkò sorry ní àsìkò ìjọba Umaru so ìyàwó wá complain fún Umaru kò lè ṣe sùúrù mọ́ so ó di wípé wọ́n ṣe fásitì nìka àwọn àti ọkọ̀ tí alìjọ̀nù ti gbé lọ láti bí 4 years so wọ́n ní kó ṣe ìgbà kó ṣe ìgbà yẹn kò pẹ́ sígbà yẹn lọkùnrin yẹn bá yọjú àwọn àlùjànnú tán gbé lọ mùsùlùmí ni wọ́n so wọ́n ti tiẹ̀ dáadáa nǹkan kan mọ́ra wọn ṣùgbọ́n àwọn gbé lọ so wá kú bóò ní ọwọ́ àti ìyàwó rẹ̀ ni so ìyàwó sáà padà wọ́n padà sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ní kó ṣe ìdá pẹ̀lú ọkọ míì tí ó fẹ́ tẹ́lẹ̀ sọ́ra owó ń bẹ alẹ́ free lọ́dọ̀ ìyẹn so ní ṣókí òun ni pé ó possible so ó dẹ̀ possible kí àlùjọ̀nù pààyàn náà so torí ẹ̀ èyàn ma ṣe àwọn àtàrù tí ẹ̀sìn kọ́ wa ká ma ṣe kọ́lọ̀n kó fi ṣẹ̀ṣọ́ wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Thank you.